àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. múri tádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú. kókúrọ́ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ nye gbogbo wọn o. Tàláwù ìṣọ́ ṣọ́wa káàmàdì pèpè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza zagulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. ó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ amadíyà àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn Masiru ta ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù ìṣọ́ ṣọ́wa ká má di pèpè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mary zagulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà. kúkúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. لله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zatu tọ̀ríkọ khalafat al-islam ní alẹ́ ọjọ́ tòní alẹ́ ọjọ́ tòní ni àfòlàfà yọmù fòlàfà déètì òní ni ọjọ́ kẹfà oṣù kẹrin rọ̀bí ọ̀sán ní rabiu asani fourteen forty four ní alẹ́ òní a fẹ́ ṣe episode seventy two episode seventy two. asòfíà dátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ́ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àlàyé àlàyé ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ àmírù tààwùnù àṣẹ́k dawud imoran mọ́láṣán nípa sòfíà episode seventy two episode seventy two masha allah àlàyé lórí ọ̀rọ̀ àmírù tààwùnù nípa sòfíà amiru taawunu ní nàìjíríà ní asheikh dawud imran mọlásan àwọn kan wọ́n ti lérò pé ẹ̀sìn sufi onítọ̀rí kọ́ lòdì sí ẹ̀sìn Islam wọ́n ti lérò pé ó ti wá sí òpin. kódà àwọn kan sọ pé kọ́ wá sí òpin. ẹ fulfil agreement wa. agreement èmi ati yín ni pe ẹ sọ nǹkan ẹyọ kan péré nǹkan ẹyọ kan péré tó jẹ́ nǹkan dáadáa tí sufi mú wá sínú Islam tí nǹkan náà. kìí í ṣe pé súnà ànábì ló mú wá nǹkan ẹyọ kan péré látìgbà tí mo ti wá sọ pé kẹ́ ẹ mú nǹkan ẹyọ kan yẹn wá ẹ ẹ̀ sì rí mú wá. gbogbo ẹ̀yin mùsùlùmí giri tẹwà lórí ètò ẹ sì ń rí tí wọ́n ń tẹ orí pupa ẹ sì ń wòran. ẹ gbọ́dọ̀ wòran ẹ̀yin náà gbọ́dọ̀ máa tẹ lọ́ọ̀pù àti láìkì ni ẹ bá mọ bó ṣe lè tẹ star wọ́n tún pè kínní kan ní star lórí kínní àti ìmọ̀ ibi tí wọ́n ti ń tẹ òun kẹ bá wa tẹ̀ sí i. ètò tó gba sáà lètò yìí wọ́n gba sáà ẹ mọ̀ pé gba sáà ni ètò tí wọ́n fi á ṣe mọ́ àmọ́ tí wọ́n ò wọn ò mú ìbéèrè mi ṣe àníkẹ́yìn ó súfí worldwide ẹ̀yìn onísúfí irú tọ̀ríkọ̀ torí ọmọ ṣe ẹ tọ́ka sí kinní kan tó jẹ́ dáadáa nínú Islam tó jẹ́ pé àwọn oníṣúfí ni wọ́n mú wá tí kìí ṣe pé ànábì ló mú wá nínú súnà rẹ̀ ọjọ́ tẹ́ ẹ bá ti rí nǹkan kan ẹ̀yọ̀kan wàláì máa stop program tẹ ẹ bá mu wá lálẹ́ yìí máa stop program àmọ́ tí ẹ bá mu wá tẹ ẹ bá rí mu wá ńlá ń tẹ́ fún àlù wàlá ń tẹ́ fún àlù <laughs> bẹ́ẹ̀ bá mu wá ẹ̀ sì lè rí mu wá èmi yóò máa sọ̀rọ̀ lọ nípa sùfí títí tí ó fi détí ìgbọ́ oyún inú wípé tó bá délé ayé o tó bá ń gbọ́ àsòfíyà tàbí àtàsọ́wúfù orí burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ o má bá wọn súnmọ́ bẹ́ẹ̀ o má sùn mọ́ régbèrègbè bẹ́ẹ̀ o ibi tó ti ń gbọ́ àsòfíyà tàbí àtàsọ́wúfù mọ̀ jẹ́ ní rẹ́gbẹ̀rẹ́gbẹ́ bẹ́ẹ̀ o. so nǹkan ẹyọkan ni mò ń béèrè fún i'm not asking for money i'm not asking for car i'm not asking for building or motor or whatever i'm only asking for a single thing tá a lè pè ní dáadáa tí sufi mú wá bá Islam tí nǹkan náà tí kìí ṣe pé òríjínálì súnà nẹ́bì ló mú wá tẹ́ ẹ bá ti rí yẹn mú wá ó ti parí àní kó méjì ẹyọ kan. láti last week ni mo mọ̀ ti gbé ọ̀rọ̀ yẹn jáde láti last week gbogbo ẹ̀yin mọ̀kádàmú gbogbo ẹ̀yin kàlífà gbogbo ẹ̀yin ṣéwù gbogbo ẹ̀yin mùrídí sẹ́ẹ̀sùn ni síbẹ̀ ní dáadáa wà nínú súfì ẹni dáadáa wà nínú súfì èmi ń sọ pé kò sí dáadáa kankan nínú súfì mo wá ní òkè ohun tá a fi parí ágúmẹ́ǹtì yìí ni pé ẹ tọ́ka sí dáadáa ẹ̀yọ kan péré tó dá sí pé sufism òun ló about òun ló pioneer rẹ̀ òun ló originate ẹ̀ tí dáadáa yẹn tí kìí ṣe pé it is from sunnah as-sunnah an-nabawiyya as-sunnah an so tẹ bá mu wá lálẹ́ yìí màá dákẹ́ for life lórí yín màá dákẹ́ for life lórí yín. torí àwọn nǹkan mìíràn bẹ tó yẹ kí n máa ṣe gan tó dá sí pé ọ̀rọ̀ yóò dín ráyè ṣe lọ́la pé mo sì ń ṣáàtì fún kí ni nǹkan dáadáa náà ti ń bẹ́nu súfí kí ni nǹkan dáadáa náà tó wà nínú súfí tí kìí ṣe pé súnà nẹ́bì ló mú wá. That is all I need from you, nothing more. níwọ̀n ìgbà tẹ́ ẹ̀wà tí ìrí nǹkan náà mú wá ẹ̀já máa bá ìdánilẹ́kọ̀ọ́ wa lọ ká máa tẹ̀síwájú bóyá tẹ́ ẹ̀ bá rí mú wá lónìí tó di lọ́la bóyá ẹ̀ máa rí mú wá masha Allah ọgọ́tẹ̀ bá ti mú wá báyìí tó confam wípé èyí ni dáadáa ẹyọ kan nínú àìmọye dáadáa tí sufism mú bá islam lọ́ba parí o tí kìí ṣe pé súnà ló mú wá lọ́ba parí lọ́ba parí ẹ má sùn ẹ̀yin mùsùlùmí gidi ẹ má sùn o àwọn tí ń tẹ orí pupa <laughs> wọ́n ń tẹ orí pupa orí pupa ọ̀ràn orí pupa kò rán tí àlẹ́ máa sà ẹ lọ sa tí à sí prógámù tí àlẹ́ máa sànà ṣèbá láti rí tí à níyìn aláti rí tí à níyìn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa ọlọ́run ti là wá lọ́wọ́ aburú yín. tọ́ eléyìí ni what about ẹ̀sìn Halloween in Saudi Arabia Halloween ṣé ṣé Halloween wà ní Kùránì ni àbọ̀wà ní àdìsá lẹ́bí kò sí alóyìn inú kùránì kò sínú àdìsí tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn máa ń ṣe mistake kan ẹ máa ń ṣe mistake kan ẹ máa ń lérò wípé Saudi ló gbéṣẹ́ fún mi tàbí ló gbéṣẹ́ fún wa hmm. ẹ tún mọ́ lérò wípé ẹ tún mọ́ lérò wípé. sí Saudi tọ́ba ṣìnà káwa náà kábà ṣìnà torí pé láti orílẹ̀-èdè Saudi ni súnà ti sàn wá sí Nàìjíríà so tí Saudi bá wá tẹ súnà lójú mọ́lẹ̀ káwa náà tẹ lójú mọ́lẹ̀ tí Saudi tí ọba ń rin ìrìn ìyà káwa náà ká bá rin ìrìn ìyà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè Saudi Israel kò orílẹ̀-èdè Nàìjíríà ibi tó lápọ̀nlé ní Saudi kò tayọ haramu Mọ́kà àti haramu Madina gbogbo Riyadh tó ń wò is like Abuja lọ́dọ̀ ọlọ́run gbogbo Riyadh tó yẹ capital state capital Saudi Arabia kò yàtọ̀ sí bí Àbújá lọ́dọ̀ ọlọ́run ìlú Mẹ́kà ìlú Mẹdínà nìkan la rí ọ̀wọ̀ nínú ẹ̀. ok ṣé e rí ìjọba Arabia eh, a máa bá wọn bẹ pé kí ọlọ́run ọba àlejòọlá kó ṣàánú wọn kó má jẹ́ kí ta torí tí ìjọba Saudi ti ń ta lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń ta lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà bá di wípé ìjọba kò sọpọ́ọ̀tì òdodo ọ̀rọ̀ mọ́ tíjọba kò sọpọ́ọ̀tì òdodo ọ̀rọ̀ mọ́ tó dá sí pé ìbàjẹ́ ló kù tíjọba ń sọpọ́ọ̀tì kò sí táwọn àbá àbẹ́ ti sìn àwọn àbá àwà mọ́ṣáláṣí wọn wà ní haram àwọn ti wá sí ti wọn lọ so ẹ bá fẹ́ gbọ́rọ̀ àwọn àfáìsìn yóò gbọ́rọ̀ wọn ẹ má sì fẹ́ bá ìjọba dòwò ìbàjẹ́ pọ̀ òun náà lọ sí tiẹ̀ so kódà kí Saudi wọ́n kéde lọ́la wípé nínú Saudi o olóòlù ó jáde o nílùú Saudi o lórílẹ̀‐èdè Saudi o ẹ̀ẹ́ wọ́n máa oòrùn máa jáde o ṣé ń gbọ́ kódà kan sọ pé ní sáré adéjà lọ́la o eh, kí tún ní ná kí wọ́n ní eégún eégún ọ̀jáde o kí kọ́ba wọn kó tún lọ ta àwọn òòṣà àkọ́kọ́ àwọn òòṣà àpilẹ̀ wọn kó tún lọ tají náà kí wọ́n bó òòṣà bẹ́ẹ̀ jì fi pa òòṣà bẹ̀rẹ̀ ẹ tí ọba tòní tó bá wá dá òòṣà padà sí Saudi sóyẹ kọ́ báyìí ni ṣé wọn ọ̀bọ̀ ṣàrí ń bẹ̀ ni. tọ́lọ́run fi sọ nínú Kùránì wípé ẹ̀yin ènìyàn òun dá yín lákọ òun dá yín ní abo òun dá yín ní òun dá yín ní orílẹ̀-èdè orílẹ̀-èdè ẹni tó lápọ̀nlé lọ́dọ̀ òun òun ẹtí bá ń bẹ̀ lọ. tó ti yé so àwa ń bẹ lọ́hùn kí ọ̀rọ̀ Saudi mọ́ dàrú àmọ́ tíjọba Saudi bá sọ pé kò sí ń tọ́lọ́hún ó ṣe ojú wa náà ni ó ṣe ọlọ́run ọba ni máàlíkùlì múlíkì tuti limulika man tashau wa tanziu limulika mimman tashau wa tu'izu man tashau wa tudhillu man tashau bi yadika li khair innaka ala kulli shay'in qadir oriki Ọlọ́run ni mo kí pé nìkan wà níjọba lónìí kò sẹ́yìn Ọlọ́run bọ́lọ̀ wọn bá ṣe máa sọ ẹnìkan dìjọba lónìí náà ni ó sọ di ìjọba àná lọ́la sánmà ò ní ti torí èmi sánmà kò ní ti torí èmi gbogbo ayọ̀ tíjọba Saudi ń yọ̀ táyọ̀ wá di wọ́n mú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé ìbàjẹ́ ló kù tí wọ́n fẹ́ máa ṣe báyìí ṣebí nítorí pé ìdílé wọn nìkan ìdílé Saudi nìkan ni ìdílé tí ń darí Saudi ni ẹ rántí nínú ìtàn àwọn kan ni wọ́n ti ń darí ìjọba Saudi bọ̀ tábà lọ ka ìtàn á ti rí oríṣiríṣi àwọn ìdílé tó ti kọjá bọ́ sẹ́yìn tí wọ́n ti ṣèjọba orílẹ̀-èdè Saudi rí ẹni tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ní sòwúdì àwọn ìdílé sòwúdì tó lọ́wọ́ bá gbé kúrò lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run tó gbà kúrò lọ́wọ́ àwọn tànà tó wá ti tá àti gbà kúrò lọ́wọ́ àwọn tòní sánmà ò ní ti torí ẹ̀ jábọ́ sánmà kò ní ti torí ẹ̀ jábọ́. ó kàn gà sí wípé ó jẹ́ ìbànújẹ́ fún wa lábala kan pé ah, the only orílẹ̀-èdè tí ó ń sọ̀pọ́ọ̀tì súnà jùlọ jùlọ náà ti pò nìkan ní sọ̀pọ́ọ̀tì súnà but the only orílẹ̀-èdè tó ń sọ̀pọ́ọ̀tì súnà níbi jùlọ ó ní ìjọba amẹ́ríkà ló sọ di ọmọ ẹ̀yìn rẹ̀ tí ń fà káàkiri ibi ọba rán ni well eh, lábẹ́ mọ̀ṣíà ọlọ́run lábẹ́ nǹkan tọ́lọ́ ọba bá fẹ́ kódà bá àfẹ́ bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ eh, àwọn ò fẹ́ kí ìbàjẹ́ tí ń lọ lamẹ́ríkà ní bírítéènì ní áfíríkà nílẹ̀ yúróòpù ká tún wá máa rírú ìbàjẹ́ ìyẹn tọ́ka sí ní Saudi Arabia kò dùn mọ́ wa nú ṣùgbọ́n nígbà tó wá dá sí pé wà máa ń ṣí tàkánà wà ń lámú àṣà wà máa ṣí tù ń lámú tàṣà lámú yẹ̀kùn mọ̀ṣíà ọlọ́run mùkọ́dàmù nàlámọ̀ṣí àtìnà fífẹ́ bí ọlọ́run ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Saudi Arabia àwọn ará abẹ́ ìṣe màláíkà ìjọba ìṣe màláíkà ṣé bí òkè àwọn ìjọba ti wá Nàìjíríà ṣe bó níbi tí àwọn náà ba Nàìjíríà dẹ̀dé lónìí tí gbogbo ẹ̀ fi dàrú tí ò fi sí ètò ààbò tó múnádóko tí ò fi sí ètò ẹ̀kọ́ tó yanrantí gbogbo sẹ́kítọ̀ gbogbo ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ìjọba nàìjíríà ló wó lólulẹ̀ ṣébí ìjọba kan náà ni àwọn náà ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ fún wọn náà ló fi rí bẹ́ẹ̀ fún wa nàìjíríà so tíjọba saudi náà bá wá ń ṣe wèrè lónìí tí ń bọ tó padà síbi ìbọ̀dìṣà lábánlá wọn ìyẹn ò kó ayé bá súnà níbi pàápàá kò kó ayé bá àlùkùránì pàápàá kì í sí saudi nìkan tẹ́rí ara problem tẹ́rí nìyẹn tẹ́rí alùsùnà àbí súnà kì í sì lù kan netflix yẹn sí i kìí ṣe ìlú kan báyìí pìtẹ̀ sí ẹnìkan lè jẹ́ àlùsùnà ẹnìkan péré báyìí ó lè jẹ́ àlùsùnà. so lódodo ọba wàánú jẹ́ wípé à ń gbọ́ pé wọ́n ṣe Halloween eh, ní jóòní wọ́n tuntun fẹ́ ṣe mí báyìí eh, kí gbogbo múra sí i <laughs> kẹ́ múra sí i àwọn àfáà ti kìlọ̀ fún wọn àwọn àfáà tẹnu wọn tọrọ ní Saudi wọn kìlọ̀ fún wọn wọn gbé wọn lẹ̀ wọn lọ fi wọn pamọ́ sí àtìmọ́lé kí wàá nàwa ìfẹ́ sọ tí wọ́n gbọ́ àwọn tí wọ́n lẹ́fọ̀n lè kánnáṣẹ́ wọ́n sọ wọn ò gbọ́ kí làwọn afẹ́ sọ tí wọ́n gbọ́ tí wọ́n máa ń sọ pé ọlọ́run mọ́ fi ọlá mọ́ fi ṣàdánwò fún wa ẹ mọ̀ kọ́lá fi dàdánwò ní ẹ́ sáúdí ọlá ti dàdánwò àwọn ọmọ ọba wọ́n ti ríra wọn wípé ìtàn bá fẹ́ ṣe làwọn ọmọ ṣe ọlọ́run ìbá àmọ́ ọlọ́run ìbá àmọ́ faramọ́. àwọn gbàgbé ni wípé kí bàbá ńlá wọn tó láǹfààní àti di ọba bàbá ńlá àwọn míì ló ti ń sọ bá bọ̀ ọ́ bàbá làwọn míì ló ti ń ló ti ń ló ti ń sọ báàbọ̀ lórí ilẹ̀ ìkan náà so tí ìjọba bá wá bọ́ sí yín lọ́wọ́ lónìí ẹ má lè rò wípé ìjọba yín gbére ni bàbá la mistake lẹ́sẹ̀ yẹn ẹ̀yin ọmọ sòwúdì kò síjọba gbére kankan lọ́wọ́ ẹ̀dá ọ̀dọ̀ Ọlọ́run gbére wà torí náà jama ó jẹ́ bàmíjẹ́ fún wa wípé the only orílẹ̀-èdè tá à ń rí tọ́ka sí pé ó ń sọ̀pọ́tì súnà the only orílẹ̀-èdè tá à rí tọ́ka sí wípé ó ń fáwọn àwọn mùsùlùmí ní scholarship láti gba akẹ́kọ̀ọ́ the only orílẹ̀-èdè tó dá sí pé ibẹ̀ náà ni a ti láǹfààní láti lọ sí hajj àti umura okay ó tún wá fẹ́ ṣe ìdápadà ìbọ̀rìṣà ìdápadà eégún gbígbé ìdápadà òrò gbígbé yóò bà wá nínú jẹ́ gẹ́gẹ́ bí ọmọnìyàn ọ̀tá níkàpá lórí rẹ̀ èyí ò sì wá ní nǹkan kan ṣe pẹ̀lú òdodo lọ́dọ̀ àwọn olódodo tó ti yé. so ìyẹn èyí wá wa máa fi sọ̀rọ̀ sí àwa tí sáúdí ọ̀bá símọ́ lónìí súná ọmọ bẹ̀ lọ títí láíláí. ọlọ́ọ̀ba nínú ọlá rẹ̀ ó lè kákàbá rẹ̀ lẹ̀ ẹ má jà wá ọlọ́ọ̀ni. kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ so ìjọba Saudi wọ́n ti bá yín sọ ẹ̀ gbọ́ ẹlẹ́fẹ́ máa ṣe halloween ẹ múra sí ẹ múra sí kángun kángun kángun yóò kángun síbì kan ẹ ti lérò wípé ẹ̀yin ìjọba nìkan lẹ ní ìbọn lọ́wọ́ pé kò sẹ́ni tó ní ìbọn lọ́wọ́ nínú àwọn aráàlú ẹ sì ń rí àwọn orílẹ̀-èdè táwọn kan dìde sẹ́ ń gbàjọba mọ́ wọn lọ́wọ́ kódà tá amẹ́ríkà ń halẹ̀ sí ìhàlẹ̀ amẹ́ríkà tí ò tún kankan ní ara wọn ẹ má wọ̀rí ẹ má wọ̀rí every second ọlọ́run ọba lẹ́kọ́lá í máa ń gbé àwọn gan í máa ń gbé àwọn kan ga yóò sì máa rí àwọn kan lẹ̀ í máa ń gbé àwọn kan ga yóò sì máa rí àwọn kan lẹ̀ gẹ́gẹ́ bó ti wá ní àdìsá lẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ so ọlọ́run ṣe tá àti rẹ̀ ìjọba sáúdí ńlẹ̀ ni ọlọ́run ṣe tá àti pààrọ̀ ìjọba sáúdí nù ẹ jẹ́ kí wọ́n kọ̀ntínú wọ́n ti ní kán máa jó hip hop wọ́n ti ń jó lọ wọ́n ti kánṣu àìhà amúrúbìlì màrú wọ̀nàrin mùkàrí wọ́n ti fi àwọn bíi EFCC wọ́n ti fi rọ́pò rẹ̀ so that àwọn EFCC yẹn wọ́n lè máa dẹ wọ́n mú àwọn àbá àkọ́kàn tó máa ṣiṣẹ́ ládàá ẹ kò sí pọ́blẹ́mù let them continue ìjọba Saudi continue ẹ continue ẹ kàn ní àròjinlẹ̀ níṣẹ́ wípé ìjọba tí ń bẹ lọ́wọ́ yín lónìí ọwọ́ àwọn kan ló wà lánàá ọwọ́ àwọn kan ló wà níjẹta ọwọ́ àwọn kan ló wà níjẹrin àwọn tí ètùn àwọn tó strong ju ẹ̀yin lọ ní ti agbára ní ti political power tó lásìkò tiwọn kò tún sí orílẹ̀-èdè kan tí máa tí máa dúnkokò mọ́ àwọn tiwọn bèrè kà sí èyìn ajá Amẹ́ríkà ìjọba sọ̀rọ̀ ajá Amẹ́ríkà ni ọ́ sọ pé o ò lè dá ò lè dátọ̀ ò lè dá níbi tó ọyọ̀ lẹ́dẹ́ ìwọ ìkan náà ló tún wá wà bínú ọlọ́run ọ̀wọ́ gùtù sí bó ṣe di alágbára àgbáyé àmọ́ o lè o lè sọ̀rọ̀ ẹ̀dọ̀tọ̀ ọlọ́run kò sí problem wọ́n bà mí nú jẹ́ gan o ọ̀rọ̀ tí mo sọ ń bà mí nú jẹ́ o ọ̀rọ̀ bànújẹ́ gidi ló jẹ́ fún mi o ọ̀rọ̀ bànújẹ́ ni o ọ̀rọ̀ wàlá ọ̀rọ̀ bànújẹ́ ni ṣùgbọ́n kò sí ní ta kò sí táwọn fẹsẹ̀ sí ju kí ọlọ́wọ́n ọba kọ́ bá mi ṣe ń tọ́ bá yẹ kó ṣe fún wọn. lọ́síyé tó kọ́nà bá kó kó ṣàánú wa kọ́nà bá kó ṣàánú wa. Huh. Ah ọ̀rọ̀ bàlújẹ́ gbà ní adohin ní Saudi Arabia ẹnu àwọn bíbí a máa yọ yọ máa yọ bí ìgbà tí ìgbì bá ń yọ bẹ́ẹ̀ bá fi wá rẹ́rìn lónìí àwa náà á fi yín rẹ́rìn lọ́la. àmì ẹlọmọ kéne kan dájú pé ààsìn Saudi Arabia ààsìn Saudi Arabia òdodo táwa ń tẹ̀lé inú tíà ló wà àmọ́ a ìjọba Saudi Arabia fún wípé wọ́n ń sọ̀pọ́tì òdodo tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì fẹ́ kí bàjẹ́ ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè náà torí pé ojoojúmọ́ làwọn mùsùlùmí ń lọ ọbẹ̀ láti lọ ṣe umura àti hajj irú orílẹ̀-èdè yẹn kọ́ ni ó yẹ kí fìtínà ti ṣẹlẹ̀ tí fìtínà bá ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè bẹ́ẹ̀ gbogbo orílẹ̀-èdè àgbáyé ló kàn gbogbo orílẹ̀-èdè àgbáyé pátá ló wà represented ní Kaaba ní every solat every solat ẹ wò ó ẹja kọ̀rọ̀ wọn sílẹ̀ ẹja ẹja mugutu ọ̀rọ̀ wa yẹ ti yé àwọn tí ń ṣe Elohim láàrin wa náà làwọn Sufi àwọn Halloween àbálogún ìsìlẹ̀ wọn kọ́ bẹ̀ ní Halloween Halloween àwọn alálọ́gbìn láàrin wa bíbá yìí làwọn Sufi a lè dá àwọn yẹn mú torí àjọ wà ń lù ní Halloween tàwọn ará Saudi ká tó dédé àwọ̀ àwọ̀ pléènì ẹjẹ́ àyànjú inú ilé tiwa ẹjẹ́ àyànjú inú ilé tiwa ká tó sí ti ìta ó ti yé tọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa àsòfíà zátù tọ̀ríkọ khalafati al-islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ sheikh uh, dawud Imron, mulasan amiru taawulo li muslimin ní nàìjíríà nípa àsòfìyà mo ní ẹ̀tọ́ láti ran ọmọ ìyá mi lọ́wọ́ dawud imran mo lẹ́tọ̀ọ́ láti ràn lọ́wọ́. gẹ́gẹ́ bí òun náà ṣe lẹ́tọ̀ọ́ láti rìn mí náà lọ́wọ́. gẹ́gẹ́ bí mo ṣe ránṣẹ́ zèkì láìṣàpè lọ́wọ́. àwọn kan lo ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí àfáà zèkì láìṣàpè sọ ọ̀rọ̀ tí sheikh imran ilé à sọ. So ọ̀rọ̀ tí àmírù tààwùnù sọ àwọn kan ti lú ọ̀rẹ́ dì bíi oníkùránì ó rí ọ̀rọ̀ yìí ó wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹ́rùn ó rí ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn lè fi tako ẹnba sọba mi gbogbo yín sì wà láyé nígbà tó ní kùránì tó lu ọ̀rọ̀ àfa ìmọ̀ràn ẹ̀lẹ́à ẹ̀ pariwo ẹ̀ tún ṣe báríkàdédè gbogbo ilẹ̀ wà láyé nígbà tí oníkùránì tó lu ọ̀rọ̀ àfa àbìkù lẹ́ṣàfìrí ẹ̀ tún ṣe báríkàdédè sí gbogbo ilẹ̀ wà láyé lẹ̀ wà láàyè o nígbà tí àfa oníkùránì tó lu ọ̀rọ̀ àfà dàúdù imran mọ́láṣán àbí mọ́láṣán tí n bá gẹ́ẹ̀tì n bá gẹ́ẹ̀tì pronunciation yẹn dáadáa ẹ lè pè mí kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sí máa kó kọ́ yín fún mi. ok èyí ti èjì kàyéfì ni wípé mi ò expect pé oníkùránì yóò lu ọ̀rọ̀ àmẹ́wùtà áwùmí tó bá tiẹ̀ lo ọ̀rọ̀ àfa Imran Eleha àti àfa Dhikrullah Shafi mi ò expect kó ní kùránì máa lo ọ̀rọ̀ àmírù tààwùn ìdí ni pé oníkùránì yìí ó ti sọ lórí prógrámù rẹ̀ wípé ohun tó bá jẹ mọ́ àtàsọ́wùfù tàbí àsòfíyà òun ò láti jọ yẹn lọ ó lóun ò ní dá sí mọ́ àṣé àìní dá sí mọ́ rẹ̀ Allahu Akbar àṣé ó ní àlèmọ̀rọ́dún bìí àìrídásí máa rẹ̀ tó wí yẹn àṣọ ní àlèmùrọ́dù bìí aṣẹ́tùmọ̀ fóun rídásí mọ́ ni wípé òun ò ní kápá àti máa fún mi ní èsì òun àti bàbá rẹ̀ wọ́n ti kágara láti máa fún mi lésì lẹ́yìn tí wọ́n lérí léka lẹ́yìn tí wọ́n janu bí ejò tí bàbá ń sọ wípé bó bá ṣe àádọ́ta ẹ́písóòdù lọ́rọ̀ bá jẹ mọ́ àwọn ó ṣe tí àádọ́ta ò bá ká bó bá ga sí pé ọgọ́rùn-ún ẹ́písóòdù ni ó ka àwọn ó ṣe é. wọn wà apapọ àwọn méjèèjì àti bàbá àtọmọ wọn wà tó ogún wọn ò rí ogún ẹ́písòdù ṣe. àṣẹ́mi ni wọ́n sá fún àlàpapọ̀ tí wọ́n fi sọ wípé ẹ ẹ màá sọ fọ́mọ mi kọ́mọ wòran kọ́mọ sọ̀rọ̀ mọ́ tọ́mọ náà sọ wípé ẹ ẹ wò èèyàn ibi tá a bá dé ohun tó bá jẹ mọ́ súfì tàbí tàṣọ́wúfù òun ò ní sọ nǹkan kan mọ́ lórí ẹ̀ o nítòun o ó sọ bẹ́ẹ̀ kó tó lọ sí umra tó lọ àmọ́ nígbà tí òfin tí umra dé ó gbọ́ pé àmì ìwùtà áwùmù táwọn náà ti jáde lórí ọ̀rọ̀ súfì. So ọwọ́ á wu ọ̀rọ̀ àmìrù tààrù ni wá ní pé ah, ọ̀rọ̀ yìí ah, yẹ kó n lè rí lò mi tọlọ́mọ̀ pé ara kan náà jọ ni wá ọmọ ọmọ pé ara kan náà jọ ni wá sheik mọ́lẹ́ àní sheik dèkọ́lẹ́ ṣàfihàn ní tààrù ni ọmọ eh, padà kan náà jọ ṣùgbọ́n at the same time wọ́n rí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun lè rí lò òun lè ṣe òun lè ṣe tàòjì rẹ̀ òun lè dàrẹ́tì rẹ̀ lọ sí ibi tí òun fẹ́ táwọn èèyàn sì ní mọ̀ pé òun ló mọ̀ máa dojú ọ̀rọ̀ kọbẹ̀. ìdí nìyẹn tí oníkùránì tún fi padà wá sí orí ètò tó wá ga sí pé ọ̀rọ̀ àmírù tààwùnù nípa sòfíà lọ́wọ́ gbé wá ọwá ń bá wọn analyse rẹ̀ ọwá ń dojú ọ̀rọ̀ ọkọ̀ ibi tó fẹ́ dojú ọ̀rọ̀ kọ gbogbo ilẹ̀ wà láyé o ẹ sì gbọ́ngbà náà lọ́hùn-ún o ẹ pariwo o ẹ má ń gbọ́ kẹ́ ẹ pariwo àbúrò yìí mọ́ o nígbà tí n bá bẹ̀rẹ̀ sí ní analyze ọ̀rọ̀ àmírù tààwùnù o ohun tó mú oníkùránì lẹ́tọ̀ọ́ láti lè analyze ẹ̀ láti lè fẹ́ fọ́ ìṣìnà tó fẹ́ pe àwọn èèyàn sí òun fẹ́ kó bá àmìrù tààwù ni èmi fẹ́ béèlì àmìrù tààwù ni oníkùránì ó fi prógrámù tí àfáàdékọláṣà fi ṣe lórí súfì tí àfá ìmúra ẹlẹ́yà ṣe lórí súfì àti àfá dàúdù ìmúrọ̀nù mọ̀láṣán tó ṣe lórí súfì ó fẹ́ fi rọ́ọ̀pù wọn wájú ọlọ́run ó fẹ́ fi sọ wọ́n di ọ̀daràn bíi tiẹ̀ ok ìwà wò pé ah àwọn ọ̀rẹ́ mi làwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rẹ́ mi ni wọ́n ah kò sí tọ́jọ́ ńgbà béèlì wọn ah ńgbà béèlì wọn o so mo ti wá gba béèlì àfáàzè ìpínlẹ̀ ṣàfihì mo ti gba béèlì ẹ̀ mo wá fẹ́ gba béèlì ti amiru tààbùnú ọlọ́run sì fún mi ṣe ọlọ́run sì fún mi ní ti abbas ìpínlẹ̀ṣà kì í ṣe ọlọ́run fún mi ní títí ẹ̀ náà ṣe ṣe wá rí ti àbá ìmúràn ẹlẹ́hà ọ̀rọ̀ tí àbá ìmúràn ẹlẹ́hà sọ àti ọ̀rọ̀ tí àbá ìpínlẹ̀ṣà kì sọ nípa súfì. ọ̀rọ̀ wọn ó sún wọn ọ̀rọ̀ táwọn méjèèjì sọ ó wọn àwọn ibi tó kàn kù sí ní igun ti àfa ìmúràn ẹlẹ́hà igun àwọn ibi tó kù sí eh, màá bèèlì wọn ọ̀tún bẹ́ẹ̀ létà ó kù sáwọn ibìkan sọ pé àfa dìkúlẹ̀ ṣàfi àwọn náà lọ sínú fasabágúnú tẹ̀míyà bí sẹ́mùtì náà ni àfa ìmọ̀lẹ́ náà ṣe ọ̀rẹ́bùn tẹ̀míyà náà ni wọ́n ṣe sìnàdù ọ̀rọ̀ wọn lé lórí òun ni wọ́n ń gbé ọ̀rọ̀ wọn lé lórí tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́sẹ́ fi sọ wípé stáǹdì ibùnú tẹ̀míyà ni stáǹdì àwọn lórí ọ̀rọ̀ sùfì. Okay. Hmm. Now, ibi tó bá ṣẹ́kù sí màá padà sọ pẹ̀lú ògo Ọlọ́run. Wọn ò lè escape. Wọn ò lè escape. Ní máa fẹ́ gbàgbé yẹn náà mi létí, wọn ò lè escape. Kò sí ogúnṣájú. Kò sí ogúnṣájú. Ọlọ́rọ̀ kì yóò lọ láì gbẹ ìsì ọ̀rọ̀ rẹ̀. ọlọ́rọ̀ kì yóò lọ láì gba èsì ọ̀rọ̀ rẹ̀. I want to bail out my friend, my act. The Honorable Amir of Ta'awun the Muslimin of Nigeria. Dawood Imran Molasa. I hereby declare the program open. A bẹ̀rẹ̀ lálẹ́ yìí, ìwọ̀n bá ta bá lè rí sọ lálẹ́ yìí, a máa sọ. Ó máa ọ̀rọ̀ tí Aminu Tààwùnù sọ, ah! ìpín tí mo ti pín bọ́ọ̀tà ń bẹ̀ ó ti súnmọ́ táàtì ó ti súnmọ́ táàtì and that táàtì yẹn ní ìsìn ó kéré tányányá ni yóò kù sí ẹ́písòdù fọ́tì tó túmọ̀ sí pé a ti ní more than a máa ní more than hundred episodes nílẹ̀ tá a bá fi lè parí ọ̀rọ̀ àmì ìrùtà awúnù títalẹ̀ yìí jẹ́ nọ́mbà one nínú ti àmìlú tààwùnù ẹ bá mi sọ fún àmìlú tààwùnù o wọn gbọ́dọ̀ sùn o wọn gbọ́dọ̀ sùn wọn gbọ́dọ̀ sùn gbogbo ẹ̀yin ọmọ ìjọ tààwùnù ẹ la etí yín báyìí ibikíbi tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wà ẹ la etí yín mo fẹ́ béèlì àbá yín mo fẹ́ béèlì àmì ìrù yín mo fẹ́ bílẹ̀ house nínú ibi tí ń kóra wọn wọ̀ lórí ọ̀rọ̀ sufi mo fẹ́ bílẹ̀ wọn house. eléyìí ò fa ìjà láàrin wa no àwọn ṣe mọ́tínù ń fẹ́ ṣiṣẹ́ rí wù àfọ onímọ́tínù àtàkùn ṣẹ́rí ìwé ìbára wọn jà náà ìbára wọn jà náà tọ́ ọ̀yá o number one number one amiru tahawun kìlẹ̀ fẹ́ sọ wáyé number one ọ̀yá. ṣé màá mú tọ́kùn ní ìdààmú súnà súnfì àti ìsìlámù ṣé ìsìlámù la fẹ́ ṣe. fún wa ní ìsòfíà tó ní ìlànà tó lérè àyíká ìjọba tó pè fún wa pé ìlànà tó lérè àbí ìjọba tó pè fún wa kó gẹ́gẹ́ ní Islam ẹ̀yìn yẹn wá gbogbo àlùkò áàdì àti ìsàlẹ̀ nìyà ẹ̀ lè rí ìkẹ́kẹ́ tó ti sọ fún wa yìí pé sòfin kọ́ jẹ́ àlùsùn kọ́ jẹ́ sàlàyé náà kọ́ jẹ́ fìdáàdì kọ́ jẹ́ kọ̀bìrì náà kọ́ jẹ́ ìtumọ̀ nìka jẹ́ ní àti ọmọ àìsèlélọ́ wà àti ọ̀rọ̀ sọ ẹ̀fẹ̀ ló ti fẹ́ ọ̀hún ìdá àmọ́ ìbí àtàwọn aláṣẹ láàrin wa tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ àrẹ́bí náà. tọ ẹ ohun àmírù tààwùnù ẹ ohun o ọlọ́ọ̀dàrí pẹ́. ọ̀rọ̀ tí ẹ sọ yìí ẹni sunna sufi islam èwo la fẹ́ ṣe ń bẹ̀ èwo ni a fẹ́ ṣe níbẹ̀. ṣe rí tọ́píìkì tẹ́ mú wáyé tọ́píìkì tẹ́ mú wáyé ọ̀dà púpọ̀. ọ̀dà púpọ̀ alábàámi sáyìn ní ẹ̀sán olóore. ìsìláàmù ni ẹ̀sìn tiwa orúkọ tẹ́sìn wa ń jẹ́ òun ni al-islam orúkọ tí ẹ̀sìn wa ń jẹ́ òun ni kí ni al-islam. ẹni tó bá ń ṣe Islam yóò jẹ́ ọkọ̀ mọ́ Islam lára láàfin máa pè ní alimuslim alimuslim sábàdóbìnrin alimuslima alimuslima ṣe wá rí Islam. Islam tá a pè lórúkọ ẹ̀sìn wa yìí. ọ̀nà pọ̀ tíyàn lè gbà ṣe ọ̀nà tíyàn lè gbà ṣe ìsìláàmù ọ̀pọ̀ gẹ́gẹ́ bí a ṣe fojú ara wa lóde òní. ọ̀nà tó pọ̀ yìí táwọn èèyàn lè gbà ṣe ìsìláàmù nínú àwọn ọ̀nà yìí ni àwa àwa mú ẹyọ kan ẹyọ kan tá a mú yẹn ọkọ̀ tí ń pè ní asúnà asúnà ànàbàwíyà. asunna annabawiya agekuru rẹ ni asunna. so ọna tí àwọn èèyàn ń gbà ṣe ìsìláàmù pọ̀ lágbàlá ayé ọ̀pọ̀ gan ni o nínú àwọn ọna yìí àwa wá yiri ẹ̀wò òkè. Okay? ẹ má gbàgbé islam lórúkọ ẹ̀sìn wa ẹni tó bá ti lóun ṣe islam ní ọmọkùnrin ní mùsùlùmí ṣùgbọ́n islam tó jẹ́sìn wa yìí ó ní bá ṣe ṣe é ó ní bá ṣe ṣe bí ìyàn ó mọ bọ̀ òṣà gan òṣà gan níbi ṣe máa bọ̀ bí yóò sì gbé eégún ti ní ọ̀nà tí wọ́n máa ń gbà sí kíni tí wọ́n máa ń gbà gbé e. míyàn bá jẹ́ kristẹni náà ẹ̀sìn kristẹnitì òun náà ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe é ìsìláàmù náà lẹ̀ ìsìláàmù wa. àmọ́ oríṣiríṣi ọ̀nà ló wà tíyẹn lè gbà ṣe é nínú gbogbo àwọn ọ̀nà yẹn pátápátá àwa mú ẹyọ ti wa àwa sọ wípé ẹyọ kan ilé àwọn òmùwò kò ní jẹ́ méjì ẹyọ kan tá a wá mú yẹn ní ń pè ní àsùnà adásí wípé súnà lọ́dọ̀ tiwa ní ó wá jẹ́ the way to Islam the way to Islam or the manner of Islam or the method of Islam the way to our Islam the manner of our Islam, the method of our Islam. Okay? Àwa rí i pé bẹ́ẹ̀ ṣe kó gbogbo tọ́pìkì yẹn pọ̀ dáa súnà súfì Islam èwo la fẹ́ ṣe. Islam lẹ̀sìn tá a fẹ́ ṣe ṣùgbọ́n náà pọ̀ tẹ́ ń gbà ṣe ìsìláàmù lóye ní ayé ọ̀nà pọ̀ ọ̀nà tó wọjà ọ̀nà tó wọjà ọ̀pọ̀ ok àwa wá mú ọ̀nà ẹyọ kan péré pé ọ̀nà ẹyọ kan yìí ó làwọ́ tọ̀ tá a bá fẹ́ ṣe anything Islam. tàbá fẹ́ ní ìgbàgbọ́ ojú ọ̀nà súnà ní tí súnà bá wí lórí ẹ̀ là gbàgbọ́ ìbáàdà ìbáàdà tí súnà bá gbà wá là ṣe ìhùwàsí ìbálò bí súnà bá ṣe ní ká fi ṣe làwọn sì ṣe ṣwágá sí pé súnà súfì islam èwo láṣẹ ìtawà fẹ́ ṣe làwa ti sọ islam la fẹ́ ṣe àmọ́ súnà láti ṣe islam tọ̀ ṣe wá rí súfì ó jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà tí àwọn kan táwọn náà ń pera wọn ní ẹlẹ́sìn ìsìláàmù ń gbà ṣe ìsìláàmù. àsòfìyà òun náà jẹ́ mẹ́tọ́ọ̀dù kan wéè kan tí àwọn kan táwọn náà ń pe ìsìláàmù lẹ́sìn wọn táwọn náà ń gbà ṣe ìsìláàmù. gẹ́gẹ́ bó ti já sí pé ṣíà òun náà tó jí ọ̀nà kan táwọn kan náà ti ń pera wọn ní mùsùlùmí ṣe ń gbà ṣe Islam ṣẹ́rípọ̀nà rẹ ti ń pọ̀ báwọn. but ká má lọ sí àgbà àwọn ṣíà torí pé tọ́pìkì yín sunna sufi Islam èwo la fẹ́ ṣe tọ́ ẹ jẹ́ ká límìtì sí orí Súfì hùn àwọn àwò pé àwọn Súfì ẹjẹ́ àwò báwọn náà ṣe ń ṣe tiwọn náà bóyá á tiẹ̀ á lè gbọ́ ọ̀nà Súfì yẹn náà máa ṣe Islam ẹjẹ́ àjírí ẹ̀ wo. nígbà tá a yiri ẹ̀ wò làbá rí i pé ọ̀nà táwọn eléyìí ń gbà ṣe ìsìláàmù yìí agbára tiwọn ò ka ẹ̀mí wa kọ̀ ọ́. ọ̀nà tí àwọn ilé ń gbà láwọn sí islamu ti ìyẹn àwọn onísúfí àti agbára wo ò ẹ̀mí wa kọ̀ bóyá àbádàúdù bóyá ẹ̀rí ọ̀nà táwọn súfì yẹn ń gbà ṣe ìsìláàmù tiwọn ni bóyá ẹ̀ tí ì rí ẹ̀já jọ wò ọ̀nà táwọn súfì gbà ṣe ìsìláàmù tiwọn tágbára tiwọn ò fi ká tẹ́mi tiwa fi kọ̀ ẹ̀já jọ wò. a fẹ́ wo ọ̀nà táwọn súfì gbà ṣe ìsìláàmù tiwọn tó fi dá sí wípé àwa tá a ti mú súnà agbára wo ká ọ̀nà yẹn ẹni wá tiẹ̀ kọ́ láti ṣe ìsìláàmù tiwa bẹ́ẹ̀ òrè o. àlẹ́ni tí mo kì í sùn yìí sẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n fóun lèmi ń pè mọ́ra wa èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísùnfí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. eléyìí tẹ gbé wá yìí tẹ eléyìí wa ni yìí èmi ò díyan èmi wa ni àlẹ́ni tí mo kì í sùn yìí sẹ́ẹ̀ àgbà ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n fóun lèmi ń pè mọ́ ara wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísùfì ni wọ́n bẹ̀ mo gbà bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé mi ti pé bàbá yìí mọ́ ara wa ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ̀jẹ̀ àgbọ̀. ó fi ṣàdédé tó fi máa ń ṣe rẹ̀. tú bàbá ní bàbá wa gbàgbọ́ mi ní tú fi máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kò sí yẹn tú máa ń ṣe rẹ̀ ní. Yóò máa ṣe kiri, yóò máa ti èrè ẹ̀ lọ, èyí tó bá ti èrè ẹ̀ bẹ̀ yóò máa ṣe lọ fúnra ara ẹ̀ fúnra ẹ̀ ní. ṣe ẹgbẹ́ àyè sìn. bàbá ṣe ti rí bàjẹ́ olóńtọ̀rọ̀ yẹn ní ìsìn ẹgbẹ́ ó ti ń ṣera rẹ̀ ẹgbọ́ ẹ wo ni tẹ̀sùn bá àtòkú sọ́run. ṣé ọ̀run yín ló kó o sí ni? ṣé ẹ̀wà ọ̀rà ìṣọ́run yín ló kó tẹ̀sùn bá àti ni? níbi ikú rẹ̀ ṣé ara rẹ̀ ló ń ṣe ẹgbàá tó kó sí lọ́rùn. mò ń bọ̀ ẹ̀ nígbà náà ọlọ́sọ̀rọ̀ yẹn ní ìsìn ẹ̀gbọ́n mi ń ṣera rẹ̀ ṣẹ̀gbọ́n ẹ wo ni tẹ̀sùn bá àtòkó sọ́run. ṣé ọ̀hún yín ló kó o sí ni? dẹ́wà ọ̀rá yìí ṣé ọ̀hún yín ló kó tẹ̀sùn bá àti ni? níbi ikú rẹ̀ ìdílé rẹ̀ ló ń ṣe ẹgbà tí òkú di lọ́rùn. mò ń bọ̀ ẹ ṣáà ní ju ẹwòye ìfìlà tó dé sórí. ọgbọ́n tó ọwọ́ yóò ju gbogbo tó fi ra fìlà. síbò tó lówó ẹ̀ tó fi ra nǹkan ẹ̀. oúnjẹ tó wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn jẹ́ kí ẹ ó lérò lẹ́yìn kò lérò lẹ́yìn ó délé yín sóso kò sí yín lọ́rùn tó wá wọ́n yín ó ń ṣe nǹkan ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹni tó pé òun tó bá tẹ̀lé dédé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà tẹ̀ tó ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdé mi gbà tẹ̀ èèyàn wa ni wàhálà èèyàn wa ni <laughs> ẹ tọ ẹ báwọn yẹn ti ń dáhùn pé kò kó nira báwọn ó dà bẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn ó dà alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ dẹ̀ ni kò dẹ̀ kó nira bá yọ lóòótọ́ tó kó nira bá báyìí ó yá mo gbà bẹ́ẹ̀ onítúù bí mi mo gbà bẹ́ẹ̀. alẹ́ ni bí mo ti ń sùn a gbà pé ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onítúù bí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀. eléyìí tẹ́ gbé wá tẹ eléyàn wá ní yìí ebi ò bí yan eléyàn wá ní alẹ́ni tí mo kì í sùn yìí fẹ́ àgbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀wọ́n fóun lèmi ń pè mọ́ wa yìí èmi gbà bẹ́ẹ̀ tẹ̀ pé ara wa ni wọ́n onítúfí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀ sọ́mọ̀ pé mi ti pé bàbá yìí mọ́ wa ara wa ni onítúfí ni bóde wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ jẹ́ àgbọ̀. ó fi ṣàlẹ̀ tó fi mọ́ sí rẹ̀. bàbá ní bàbá wa gbàgbọ́ mi ní súnfì máa ń ṣe rẹ̀ mí ẹgbọ́n àwọn náà mò ń kò sí yẹn súnfì máa ń ṣe rẹ̀ mí. ó lè wọ́n tó jẹ́ àlàjẹ́ lá. ó lè wọ́n tó jẹ́ àlàjẹ́ lá. ojú tẹ fi ń wò ó ọlọ́run ní jẹ́ kí ojú náà fọ́ ọlọ́run ní sọjú ní di ojú tẹ máa náwó sí etí tẹ fi ń gbọ́ wa etí náà ní di o ọpọlọ tẹ fi ń gbọ́ wa yé ọlọ́run ní jẹ́ ó dàrú afá Dáúdù ìmọ̀rán mọ́lá san àwọn ni wọ́n sọ pé sufi sunna ìsìláàmù èwo la ṣe ń bẹ̀ èwo la fẹ́ ṣe ìsìláàmù la fẹ́ ṣe ṣùgbọ́n àwọn ọ̀nà táwọn èèyàn gbà ṣe ìsìláàmù ó sọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan nínú ẹ̀ ni súnà ọ̀kan nínú ẹ̀ ni súfì àti wá yiri gbogbo ẹ̀wò ń ti wá a wá rí pé eléyìí tágbára ti wá ká tẹ́mi wọ ọkọ̀ tẹ́mi wá fà sí onísúnà ẹ̀rí ti súnfí agbára wò gbé ẹ̀mí wá kù ọ́ àwọn tá a rí náà nù àbẹ̀ká sọ pé díẹ̀ nínú tá a rí nìyẹn tẹ́mi wá fi kọ́ súnfí. So bí yẹn ṣe jẹ́ nù tó bá jẹ́ pé àfa dàúdù tẹ́mi wọn bá kọ gbogbo tí wọ́n rí yẹn kí wọ́n bọ́ ta kí wọ́n ní kò sí tó burú bẹ̀ kí wọ́n ní kò sí tó burú bẹ̀ pé èèyàn lè ṣe Islam náà bá náà nígbà náà láwàá mọ irú èèyàn tí àmẹ́wò tààwùn jẹ́. bóyá wọn ò tí ì rírú àwọn ilé yìí lásìkò tí wọ́n pọ̀ tàbí wọ́n sọ̀rọ̀ bóyá wọn ò tí ì rírú wọn rí. wọ́n ti wá rí báyìí tó bá já sí wípé báwọn yẹn ṣe ń ṣe ìsìláàmù yẹn ó dáa kí wọ́n bọ́ ọ̀tà kí wọ́n sọ fáyé pé ó dáa bẹ́ẹ̀. àbí ásàrà ẹni tí ń ṣe nǹkan bákan nìkan yóò fi wù wá tàbí láti kórìíra rẹ̀ ń tá a nìyẹn so amíru tá a wù nù lọ́njà rí ń pẹ́ lórí dáadáa o ẹ wá ní kò síbì kankan tí ọlọ́run ti sọ pé kájẹ́ súfì tàbí ká jẹ́ sìdáníyà tàbí ká jẹ́ kọ́dìríyà tàbí ká jẹ́ onísúnà tàbí ká jẹ́ onísálàfí ẹni kò síbi kankan tí tá a lè rí tọ́ka sí lórí ẹ̀ ọ̀dà ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ tó bá dínú episode seventy three a máa tẹ̀síwájú insha Allah èlé ìta rísọ lónìí kọ́nà kó gbà lẹ́sìn fún wa ẹ bá ní ṣíà prógrámù yìí kí àwọn èèyàn láǹfààní láti mọ ìdí táwọn òfin fẹ́ gba ojú ọ̀nà sufiṣe Islam tó bí ga sí pé ojú ọ̀nà sunna làwọn fẹ́ gbà ṣe Islam àwọn ò lẹ́ni ká máa dúdú wèrè báyìí àsìgbẹ́ lọ́hùn ká máa dé fìlà mẹ́fà sórí àbẹ́ lọ́hùn ká máa kó tẹ̀sùn bá dà sí ọrùn bẹ́ẹ̀ la àsìgbẹ́ lọ́hùn ká máa gbé adìẹ sórí ká máa ní láìlà ìlàlá láìlà ìlàlá gbogbo yẹn ẹ̀mí wo gbé so èyí tẹ́mi wá gbé tó fi wá lọ́kàn balẹ̀ o ni ká ṣe Islam pẹ̀lú súnà ànẹ́bì ìlànà ànẹ́bì ẹ rí àwọn tí wọ́n ń fi súfì ṣe Islam wọ́n ní wákìfowókún iná òmùsùlùún àdàwọ̀dúró wọ́n ní kwérì wọ́n ní kwérì wọ́n ní kwérì ẹ̀rí pé ọ̀kan nínú wọn oníkùránì tó ń sọ̀rọ̀ níbi ìtawù yẹn ó gbà pé ara wọn ni ó gbà pé tí wọ́n ń ṣe yẹn ojú ọ̀nà sufi náà ló wà. so nítọ́kànlá kan báyìí ni pé sọ́lọ́hún sọ́lọ́hún àtògíṣẹ́ ìfaramọ́ kápẹ́ra wa ní oníṣúná àbí kò faramọ́ àtìsọ ipò ojú ọ̀nà súnà làwà ń gbà ṣe islam tiwa ṣé tá a bá wá ń to ojú ọ̀nà súnà tá a fi ṣe islam tiwa o ká má pe àpè mọ́ra súnà ẹ jẹ́ kó di lọ́la àbí ní next program next episode inshallah a tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. múri kádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ dìyà níyà kí gbogbo wa lọ mọ̀ dájú. ookpurorịzirịzagulam ahmadu kpelulajim ilerọ okpuroịgbogbowa kalawu ịshọ shọwa kamagi keriru iijo anwa amagi ya kpeiijo tigani ya kpeiijo anwasi ya kalawu nibe. Mere zagulam ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin tààlà.